tiẹ̀ wẹ́kọ̀mù wa bẹ́ẹ̀ ṣe lóyàyà yẹn tẹ̀tí ní lọ́yàyà dáadáa pé màá nífẹ̀ẹ́ àlejò ṣíṣe pé ẹ̀kan náà ní kẹ́ ẹ bú sẹ́kún gbà á bá ti bú ẹkún gbà pé ó ti ẹ̀dá tẹ̀ mọ̀ rìn ó ti ẹ̀dá tẹ̀ wá èèmọ́ bí mo ṣe lè sọ̀rọ̀ mi láti ẹjọ́ yìí ẹ bá ń bẹ ọkọ mi àní mo ti plan ẹ fún wọn pé kàn ṣe bẹ́ẹ̀. àwa náà máa pé kí ló ṣẹlẹ̀ ẹni tó jẹ́ bí àgbàlagbà lára àwọn ọ̀jọ̀gbọ́n tá a mú lẹ́yìn pé kí ló dé ẹkún ti jẹ́ kí ló ṣẹlẹ̀ pé kàn máa wí bẹ́ẹ̀ yẹn. ọkọ mi ìmẹ̀ṣẹ̀ tí mo ṣe ọdún kẹrin rèé títí bá ṣe pé dídé tẹ́ ẹ̀rìn àsìkò tẹ́ ẹ̀kàn wá àtìyìn yìí mo ti rẹ́rìn lẹ́nu rẹ̀ tẹ̀rín tó rí lónìí ilẹ̀ ta sí i kàn máa ṣe bẹ́ẹ̀ yẹn pé kàn ṣe bẹ́ẹ̀ yẹn wọ́n máa yí dẹ́ dramatize dáadáa ah wọ́n ṣe drama yẹn àwọn ọ̀jọ̀gbọ́n tá a mú lẹ́yìn náà àwọn náà fàyà tàti sì fi yọ̀ sí ń gbọ́ bàbá ọkọ mi ń gbọ́ bàbá alágbájá ń gbọ́ kí ló ṣe fún ọ ó ní ìyàn ọba ti ọba ti so òní nọ́mbà ìyá kínní so ọba ti pè wọ́n kọkọjá àbáwí àní àwọn tá a mú lẹ́yìn náà tún fi yọ̀ sí wọ́n fi kàrámọ̀ sí ìdí ajé mọ̀ pé máa yẹn ẹ̀rín ní rín o kò rí nǹkan kan wí o kò rí nǹkan kan wí ṣẹ́rìngbà tó wá kọ̀ tí ò rí nǹkan kan wí a fi ẹbí a fi ṣàpọ́nlé rẹ̀ pé ẹbí ìyàwó la jẹ́ kò rí ìkankan sọ ní kò ṣẹ mí kò ṣe ìkankan fún mi irú embarrassment wo leléyìí for God's sake ṣé mo ló ṣẹ mí ni máa yí ò rí nǹkan kan wí ṣé wá rí ngbà tí ò nǹkan kan wí oh, mo wá kúkú wá come out dáàdi lágbájá ṣe rí àtúnṣe la bá wá àwọn ọ̀jọ̀gbọ́n ló sì ràn wá níṣẹ́ tá a wá jẹ́ ṣe rí kó lè látúnṣe la fi gbé kalẹ̀ bíi pé ẹbí ni wá tàbá wá bá channel yẹn wọlé tẹ́ ẹ tó wá ń sọ fún wa pé kò sí problem ìyàwó yín ò ṣẹ̀yìn láti ọdún kẹrin ah, ẹ má jẹ́ ń tàn yìí Yínká Ayéfẹ́lẹ́ ń bẹ láàrin wa báyìí ó wojú mi mọ̀ kó ó wojú àwọn tó ó ní madam yínká ayéfẹ́lẹ́ kí ni ti yínká ayéfẹ́lẹ́ nú ọ̀rọ̀ tó wà tí yínká ayéfẹ́lẹ́ wà ń bí ọ̀rọ̀ tó wà ń lẹ̀ yìí bẹ́ẹ̀ bá sá mẹ́rin ẹ̀sà gbóhùn erin bẹ́ẹ̀ bá sá mọ̀yà ẹ̀sà ọ̀sà ẹ̀sà ti jiyọ̀ lọ́bẹ̀ rí dr yínká ayéfẹ́lẹ́ la wa ṣojú bá ṣe jókòó yìí ìkànnì fresh fm la wa represent bá ṣe jókòó yìí ètò omúlérò ló a ṣe jókòó yìí èmi tí mo jókòó yìí tí mò ń bá yín sọ̀rọ̀ yìí èmi ni yèyé agbẹ́dẹ̀gbẹ́yọ̀ Dr. Olútáyọ̀ Fálétí mọ̀mí jí o ó wojú mi mọ̀ kó ó wojú ìyàwó ẹ̀ ó fọwọ́ bọ́jú bíi pé ńlá làá ṣẹ́ra ẹni tí ó jókòó yàrá àwọn ọ̀jọ̀gbọ́n ètò òmùlérò ni ara àwọn ọ̀jọ̀gbọ́n lẹ́ni ara àwọn ọ̀jọ̀gbọ́n lẹ́ni. ó ń bẹ òun lọ. ẹ ó ní bọ̀t kí ló fa gbogbo yẹn Mr. Man àtúnṣe la bá wá kí lẹ̀ṣẹ̀ tíyàwó yín ṣẹ̀ ẹ̀yẹn wò bọ́n ṣe kù yìí bá a ṣe ń rí wọn yìí tán bá tiẹ̀ wá sọ pé àwọn rù àwọn ti rù àwọn sanra jù báyìí lọ ọjọ́ tí wọ́n wá ṣàlàyé ọ̀rọ̀ yìí fún wa kọ́rọ̀ yìí lè látúnṣe àwọn ò bìlíf pé wọ́n sanra jù báyìí lọ but fọ́tò yín tá à ń wò lára gànà yìí ìyẹn frame tí wọ́n gbé kọ́ ó jẹ́ àmọ̀ pé lóòótọ́ ìyàwó yín sanra jù bá a ṣe ń wò yìí lọ kí ló ń ṣẹlẹ̀ ètò omúlérò ló gbé wá wá ẹ má jẹ́ àtàn yín a kàn waste time náà anyway torí tá a bá lọ bẹ́ẹ̀ ká wá rí ààbò fún yín báyìí ẹ ní mọ̀ pa gbé ìgbésẹ̀ àwa ò ká kún pa wá waste time ṣùgbọ́n máa yẹn directly or indirectly ó waste time wa kò sọ nǹkan kan kókó báyìí o ó ní òṣìṣẹ́ nǹkan kan fóun náà ni ó ní ká bóun kí dr láyínká jọ ẹ̀ láyé fẹ́lẹ́ wọ́n ṣeun ìyàwó òun òṣìṣẹ́ nǹkan kan fóun òun lọ́ọ̀vẹ̀ yìí ó sì láìkí ẹ ẹ sì bílẹ̀ rẹ̀ sóhun ọmọ ṣe ojúṣe nínú ilé ẹ bílẹ̀ rẹ̀ sóhun ọmọ ṣe gbogbo ẹ̀tọ́ tó yẹ kóhun ṣe ẹ bílẹ̀ rẹ̀ sóhun pa ẹ wọlé ńjọ́ kan rí ẹ bílẹ̀ rẹ̀ ṣé òun rédè òru rí sọ́pà hmm, aago òun kò mọ̀ gbé kò sì dáná kóhun ọmọ jẹ́ ọ̀rọ̀ rẹ o iṣẹ́ ẹran wa ti jẹ́ o. Ah, ṣáà lè sọ̀rọ̀ tòní báyìí tọ́jú ọ̀rọ̀ dìmáànù kan náà. ọ̀rọ̀ àjọ. àbí torí káyà kí n gba bí èèyàn bíi méjì láàyè kán pè wọlé kán tiẹ̀ fi lè mọ̀ pé iṣẹ́ wọn rán wa ajẹ́ kí làá tún ṣe o. hello. hello ẹ káàárọ̀. ẹ káàárọ̀ làwa kazeem olóńgbò ló sọ̀rọ̀ láti ring road. ẹ̀yin gan náà lẹ ṣẹ̀mí lọ́wọ́ lọ́sẹ̀ tó kọjá ó yá ọ̀rọ̀ rèé. òṣìṣẹ́ epo ètò ẹ̀dẹ̀ pínrin. alo abo. ẹ ṣe rí tó bá ọ̀rọ̀ bá ti wá rí bẹ́ẹ̀. yes sir. arákùnrin yẹn jẹ́ ẹni tó jẹ́ pé ó máa ń fọ̀rọ̀ sínú kiri. ìyàwó ni kó wá mọ àti ṣe ara ẹ̀ kó ro inú ara ẹ̀ dáadáa kí ni ìgbésẹ̀ tóun ti gbé tó jẹ́ bí èèwọ̀ fún ọkọ yẹn nítorí arákùnrin jẹ́ ó búra o ẹ sà ó búra o irọ́ ẹ ṣe sùúrù sà alọ́kọ̀ gan ó gbé ìwé mímọ́ ó ní kò ṣẹun. bẹ́ẹ̀ ni a gbọ́. ẹ ẹ ẹ sà Mr Kazeem ẹ farabalẹ̀ ìyàwó la ló búra ńgbà tó wá bá wa bọ̀tì bàbá adọ́dọ̀ ọkọ náà sẹ́ẹ́ tá a gbé ìgbésẹ̀ láti lọ sọ́dọ̀ ọkọ láàrin ọ̀sẹ̀ ìgbà tá à ń tẹnu mọ́ wípé kó sọ ẹ̀ṣẹ̀ tíyàwó ẹ̀ṣẹ̀ ó náà gbèwé mímọ́ báyìí lórí ìkíni tẹlifíṣàn ó ní kò ṣe ẹ̀ṣẹ̀ kankan. ẹ ọ̀rọ̀ yẹn nǹkan kan wà ní kọ́nà tí arákùnrin yẹn ṣe tí ò káṣírí yẹn tú. Hmm. ìyàwó yẹn ni kó wàá mọ àtiṣà rẹ̀ hmm, hmm, a lè sọ wípé kó fi ilé lẹ̀ fún ọkọ a lè sọ wípé kó wà síbẹ̀ torí ó ti damage arábìnrin yẹn hmm. ìṣòro sìn ó ti damage yẹ hmm. so arábìnrin yẹn ló wà á mà ti ṣàrẹ̀ àwọn ò ní tú igi a ní láti jẹ́ kí igi so papọ̀ ni ètò bá wá pẹ̀ nínú méjèèjì nítorí ọdún mẹ́rin tí ọkọ àtìyàwó sùnmọ́ àwọn ṣẹ̀wọ̀n pé nǹkan ti bàjẹ́ ah. arábìnrin yóò dẹ̀ fẹ́ ṣe àgbèrè lájẹ pé kó máa ṣe é lè kó máa sàn bọ́ tó bá wà ní nímọ̀ pé òun lè dàgbé òun lè dàdúró lórí ẹsẹ̀ ara òun ó fà ìwé ẹ̀ ó dà òwúrọ̀ ẹjẹ́ àgbẹ̀ nìkan láàyè sí. pé tẹ̀wá dé tó. nígbà téèyàn dis virgin ìyàwó tó gbọmọ mẹ́rin lára ẹ̀tàn tó tún wá padà sọ́ di virgin ṣe gbọ́rú ẹ̀rí hello ó dis virgin ìyàwó ẹ̀ wọ́n lọ́jọ́ àrà lára búrẹ́dì ẹ̀ látọdún méjìdínlógún ọgbọmọ mẹ́rin lára ẹ̀tàn album one album two album three album four ọwọ́ àpadà sọ́ di virgin hello ẹ káàárọ̀ ẹ sà ẹ kúrò lẹ́gbẹ̀ẹ́ ẹ̀yin rédíò yẹn sílẹ̀ láti jẹ̀bú òde yìí ẹ dá sí káyé káfílẹ̀ bẹ́sẹ̀. mo ti kó bẹ́ẹ̀ mo ti mhm. bóyá àkọ́kọ́ ti ṣe lágọ̀ọ́ ara tí ò lè sọ bóyá wọ́n ti bá ti condition ònà hmm. ìfẹ́ ní òṣìṣẹ́ jẹ́ kẹ́ni kankan bọ́ sí. nǹkan kan ṣe lágọ̀ọ́ ara nípa bíi bó. ẹ̀ ẹ̀ ọkọ̀ ọ̀hún pọ́njúbù ṣé nípa pọ́sì kẹ́kọ̀ọ́ ti lárùn àtọ̀rọ̀ ọlọ́mọkùnrin ní pọ́sì kẹ́kọ̀ọ́ ti ó ti ní jù ìlà abẹ́ aṣọ tí ò sọ fún yàn. àtọ̀rọ̀ bàbá wa kan náà pè látàpáta ní ọ̀sẹ̀ tó kọjá àti ẹ̀ ti dìde lórí ètò àwọn náà bẹ̀rẹ̀ sí ní mọ̀ ṣàkàwé ìrírí wọn ní arákùnrin yẹn wọ́n ní ó dàbí è pé ó ti ní àìlera kan nípa mm-hmm. ìbáṣe pé bóyá ojú sì ń mm-hmm. tì í láti mọ́ á ní aṣọ yẹ kí èèyàn kó ìfarapamọ́ fẹ́ni tí ó sin tó bá ti ẹ̀ bẹ́ẹ̀ mo ní sà wọ́n ní ah, àwọn lójú lè máa tí o ṣó wá help situation kò help matter. ẹ kò help matter náà ṣùgbọ́n kò wọ́n lè sọ pé báyìí ló ṣe rí lọ́kọ́ tí ó bá jẹ́ bẹ́ẹ̀ ní ìdọ́dún mẹ́rin tí ó dẹ̀ lóhùn tí ó dẹ̀ lóhùn ṣàgbèrè ta náà sọ pé nǹkan kan wà ń bẹ̀ nìyẹn tí ó dẹ̀ ó dẹ̀ kó ó ṣe òlẹ́sẹ̀ kan. kí wọ́n á ní kárábìnrin ṣe sà. ọ̀rọ̀ tó wà ń bẹ̀ ni pé tó bá kọjú sí ẹ̀kúta tó á kẹ̀ ọ̀dà ọ̀dà kò burú ọ̀dà kò burú. hello èèyàn kan ṣoṣo náà fún láàyè ẹ mọ̀ pé àbọ̀ ìrìn àjò ti jẹ́jọ́ là ń jẹ́ o ẹnìkan ṣoṣo náà fún láàyè sí báyìí kẹ́ ẹ lè mọ̀ pa gbégbèsè tẹ ẹ ní agbé. hello. hello ẹ káàárọ̀. ẹ káàárọ̀ o. a kò ojúmọ́. ojúmọ́ ayọ̀ rèé gbẹ̀ngúlò. ẹ ẹ kó àlọ́bọ̀. àlọ́bọ̀ rèé o. twitter síta àtọ̀rẹ́ mi síta àtìmí lálàáfíà <laughs> ló wà. àlàáfíà ni o yọwọ àwọn ẹ̀gbọ́n eh. tẹ ọ. èmi ah. ẹ̀rù ìbọmọ balógun. ọ̀rẹ́ àmọ́ gbọ́. etí eh, eh, balógun bá ti lóun fẹ́ mú fẹ́ mú ni. ààrẹ ah, náà mú <laughs> ọ̀rọ̀ rẹ̀. ìta àsọ̀lẹ̀ ìta àsọ̀lẹ̀. tẹ̀rí hmm. ọkùnrin yẹn hmm. èmi ò nígbàgbọ́ pé kò sí nǹkan kan tó ní lọ́kàn bí bàbá tó sọ̀rọ̀ tán sí tí ò bá ti jẹ́ pé ó lárùn lára mhm. àti bóyá ó dẹ̀ níbi tó lọ mhm. tí wọ́n sọ fún pé kó má sùn mọ́ ìyàwó ẹ̀ mọ́ tí ò bá ti sí mhm. nǹkan kan gbọ́dọ̀ wà ń kò pọ̀ sí ṣe bí wọn náà ti jọ ń bára wọn bọ̀ láti jọ yìí. wípé wípé ẹ ẹ wípé bóyá ó ṣe é ṣe kọjá pé ó ṣàtójúbọ̀ lọ ibì kankan ibì kankan tọ́dáwọ́lá tí wọ́n wá sọ pé èèwọ̀ ni èèwọ̀ ni ìbálòpọ̀ o mọ́ níbẹ̀ mọ́ o bóyá wọn sọ fún pé wò ó eh, ìyàwó ẹ̀ tó ń fàyà lùyọ àlà pẹ̀lú ẹ̀ yẹn eh, ó máa di tọ́pù eh, progress àbó máa ní nǹkan kan tó máa ṣe fún ẹ. Hmm. bóyá òun ló torí mi rò pé ẹjọ́ tó wá nọ́mà náà kọ́kùnrin kan dẹ̀ kó dẹ̀ dúró bíi bíi di nínú ilé lásán kó kàn máa wò ó kó máa wò rògbò kó má lè ka. kọ́mọ kọ́mọ awẹ́ran jọ̀bọ̀jọ̀bọ̀ kó máa wẹ́ran jọ̀bọ̀jọ̀bọ̀ ah, kó máa wẹ́ran jọ̀bọ̀jọ̀bọ̀ nù ẹ gbogbo ah, nǹkan táwọn kan ń wá kiri fún wọn rí. ó dàbọ̀ ó ti yé mi ó ti yé mi ó ti yé mi. kẹ́ ẹ lè bá àmọ́ ajíṣẹ́ tẹ ẹran wa ni. Hmm. agbẹ́mídání afẹsẹ̀ palẹ̀ lọ́kọ̀jọ́ òru sì tún kọ̀ǹtínú láti máa mọ́nítọ̀ arábìnrin yìí tọ́lá wa gbà wípé ọlọ́run ó wà ojútùú sí i tó àbọ̀ wa rèé o. ẹ jẹ́ ń jẹ́ kàpí àpolówó ọjà fẹ́rẹ́fẹ́ ká tó wá lọ síbi tá a wá gangan fún tòní mẹ́wàá ń ṣẹlẹ̀ ń dúnìyàn. Ìbàdàn kí ni sóò Fresh FM Dear smart moms and grandmas, thank you for nourishing a generation of strong and smart kids with breakfast plus Peak 456 growing up milk fortified with DHA. Happy Mother's Day. Grow up strong and smart with Peak 456 growing up milk every day. Everyone is proud of the doctor I've become. I'm grateful to a lot of people, but especially for basketball and the grit I built as I learned the sport. The rejections taught me to keep fighting. The long hours taught me discipline. Knockdowns taught me to bounce back, and those unexpected victories that taught me never to give up. Now you should energize your kids with Milo Active Go to help them succeed in sports because the great they learn in sports, they keep for life. Milo, energy to go further. Dear smart moms and grandmas, thank you for nourishing a generation of strong and smart kids with breakfast plus Peak 456 growing up milk fortified with DHA. Happy Mother's Day. Grow up strong and smart with Peak 456 growing up milk every day. ìyá mi ọ̀wọ́n tó nífẹ̀ẹ́ mi ní gbogbo ìgbà ẹlẹ́mìí ìdáríjì oníwà pẹ̀lẹ́ tó ń dáàbò bò mí èyí lọ́jọ́ arìnrìn rẹ̀ láti gbé òṣùbà fún ọ. àwa ní ti shoprite ṣe àrídájú wípé gbogbo nǹkan èlò láti ní láìṣẹ́ kan kù láti jẹ́ kí ọjọ́ rẹ jẹ́ ọjọ́ àkànṣe pàtàkì gẹ́gẹ́ bí irú èèyàn tíwọ náà jẹ́ ẹ jẹ́ kí mother's day jẹ́ ọjọ́ kan tá ó shoprite shoprite ìdíyelé tó ṣe é fọkàn tán ní gbogbo ìgbà. ìdíyelé tó ṣe Dear smart moms and grandmas, thank you for nourishing a generation of strong and smart kids with breakfast plus Peak 456 growing up milk fortified with DHA. Happy Mother's Day. Grow up strong and smart with Peak 456 growing up milk every day. Ibadan kini so Fresh FM ọ̀rọ̀ Nìbàdàn. Ojú Olúwa ló lè tó. ẹ káàbọ̀ padà látọjú ẹja. ọkọ pẹ̀lú ìyàwó. ibi tá a wí gangan ládé yìí ọ̀rọ̀ bù ṣe ń láláìní fàkókò ṣòfò láláìní wararo láláìní rẹpẹtì dáńlágara náà ni mo jẹ rọra mọ fẹ́ẹ́rẹ́fẹ́ ní n ta fẹ́ gbé yẹ̀wò lónìí ní ọ̀rọ̀ ìdílé tọ́jẹyọ tí nọ́mbà rẹ̀ jáde lórí ètò múlẹ́rọ́ fún tòní ẹ pèrò sọ́kọ̀ lógúnlógún ẹ pèrò sọ́kọ̀ lọ́gbọ̀nlọ́gbọ̀n ẹjẹ́rò ọ̀pọ̀ sínú ọkọ̀ yìí ooru ò lè mú wa afẹ́fẹ́lẹ́lẹ́ ọyẹ́ tí ń bẹ nínú ọkọ̀ yìí ò lè jó ooru ó mú wa bó ti wulẹ̀ kápọ̀ tó. ọ̀rọ̀ ìyàwó ojú olúwa ló lè tó. ẹ láì ṣe ààrẹ o àárọ̀ yìí ó tún peléke nínú àwo Sir Shina Peters kan ijó Shina pélé mọ́ pélé mọ́ pélé mọ́ lẹ́yìn ṣe ijó Shina ọ̀rọ̀ ìdílé tàárọ̀ yìí òpèlè mọ́. àkọ́kọ́ láyà sílẹ̀. ọ̀rọ̀ bọ̀dá orí tọ́ wá sórí ètò múlẹ́rọ́ lónìí òpèlè ọ̀fà kìkì wọn. kàmájòyè. ọ̀nbọ̀ àyà wọn. ẹ̀yin ọ̀jọ̀gbọ́n ẹ̀yin abiyamọ ẹ o. ẹ má dáwàdà o pẹ́ ń bẹ̀ kẹ́ ẹ lè ráàyè dá sí i kẹ́ ẹ lè ráàyè sọ ojútùú ọ̀nà tójútùú fi lè bá ọ̀rọ̀ bùrọ̀dá yìí bọ̀dá kan náà ló sílé sínà láàrin ọ̀sẹ̀ láàrin ọjọ́ tá a mọ̀ pé à ń gbàlejò àwọn tó bá fẹ́ rí wa ní fojúrinjú wọ́n ti ń yọ wá lẹ́nu pẹ̀lú ìpè láti ìsín tó pẹ́ látinú oṣù kejìlá ọdún tó rí kọjá lọ àkókò tí fada Christmas wa máa ń wà ní tí wọ́n ti máa ń lóṣù kan níbí yẹn iná ni wọ́n ti fi ń fi pé yọ wá lẹ́nu ti wá bí ẹ̀ ṣùgbọ́n tó jẹ́ pé ṣíṣe àmójútó àwọn èwe wa àti fada Christmas kò jẹ́ aráyé attend sí wọn. kúkú wá kúkú wá pàkítímọ́lẹ̀ lọ́sẹ̀ tí awakọ̀ rẹ̀ kúnlẹ̀ yìí wọ́n wá wọn ní ó tó gẹ́. ẹ wò ó láì tẹ ní pẹ́ńbẹ̀ rárá bọ̀dá yìí ní àwọn ṣègbéyàwó wọn ní ọdún mọ́kànlá rèé wọ́n ní ṣùgbọ́n arábìnrin tí àwọn fẹ́ wọ́n ní ọmọlúàbí ọmọ dáadáa ni. wọ́n ní àwọn àna àwọn dèrè mo fẹ́ rọra summarize ẹ̀ ní o kẹ́ ráyè dá sí ni. ìmọ̀ ṣẹ̀ṣẹ̀ máa tú bó ṣe yẹ kí bó ṣe yẹ kẹ́ ẹ fẹ́ gbọ́ gangan. wọ́n ní àwọn àna àwọn ah, bẹ́ẹ̀ yẹn bá mọ́ ọmọ nínú ẹbí yẹn tó bá mú kan àìdùn ọsàn là á mú kan ni ní ọ̀rọ̀ àwọn mọ̀lẹ́bí yẹn wọ́n bá dùn sàmọ̀ pé èèyàn lè mú mẹ́ẹ̀ẹ́dógún gan pẹ̀lú. bẹ́ẹ̀ ni ṣe ló ṣe dàbí pé káwọn ó tún lọ ọ̀nù ẹbí yẹn káwọn tó tọ́wọ́ pé àwọn lẹ́mìí àti fẹ́yàwó kejì ó ṣe ló kéèyàn tún lọ ọ̀nù ẹbí yẹn lọ mú kejì kéèyàn má wulẹ̀ lọ mú nínú ẹbí mi ẹ mọ̀ pé ńgbà wọ́n bẹ̀rẹ̀ ọ̀rọ̀ àti ìmọ̀ bí wọ́n ò forí ẹ̀ sọ wọ́n nígbà ìyàwó àwọn pọ́dún mọ́kànlá ẹ̀yìn ọmọ dáadáa nìyàwó àwọn alálùbáríkà ni wọ́n ṣàpọ́nlé ìyàwó wọn orí tèmi gan dẹ̀ wú nígbà wọn ò tún mẹ́nuba ẹbí ìyàwó wọn wọ́n ṣàpọ́nlé ẹbí ìyàwó wọn náà inú mi dùn dáadáa káwọn ẹbí ìyàwó kan wà tó jẹ́ pé èèyàn ọmọ pẹ́lú jẹ́ ń bọ́n ara jà ń bẹ̀ mọ́ ọmọdé ọmọ mi ò lè rajà nù ẹbí báyìí báyìí àwọn ẹbí àǹkà ẹbí wà kan ẹbí kan wà bẹ́ẹ̀ àwọn ẹbí ti ìyàwó wọn wọ́n ṣàpèjúwe ẹ̀ dáadáa òun wá sí dùn Mr. man kí ló wá ṣẹlẹ̀ torí gbà tí àwọn míì bá ti gbé ọ̀rọ̀ níbi tó ti dùn bẹ́yẹn á máa wò pé ah, family yẹn wà òkè nìyẹn náà àmọ́ ńgbà tí bọ̀dá yóò forí ẹ̀ sọ́bì kan gbìnrà. wọ́n ní ṣùgbọ́n ṣáà fẹ́ gbọ́ ìgbéyàwó ọdún mọ́kànlá táwọn bá rọ́mọ lẹ́yìn táwọn bá gbọ́ ẹ̀kú ewu ọmọ ajẹ́nu ẹbí kan làwọn ti ń kí wọn kì í ṣe pé wọ́n kí àwọn nú ẹbí tàwọn pé ẹ kú ewu ọmọ àwọn làwọn ń bọ́lọ́mọ wọn ọ̀bá wọn yọ̀ fún ọmọ ibẹ̀ làánú ti wá ṣe wá kí ìyàwó yín wá ń fún yín problem nítorí ẹ ni wọ́n níyàwó àwọn ń fáwọn ní problem kò dẹ̀ fáwọn ní problem wọ́n ní ṣùgbọ́n problem tó ń fún àwọn ni wípé kí dẹ̀ dákẹ́ báyìí ni ṣáàdẹ̀ máa wá dákẹ́ báyìí ni wọ́n ní ṣùgbọ́n bá a sì kó o ọlọ́run mọ̀ ṣe wá ní oníkíní nínú ọpọlọ téèyàn akírin èkó mọ́lẹ̀ máa rin ọgbọ́n kan òdigun àfokùn bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ ń tọ́fa àìtí ìjẹ́kọ́mọ wá tó ráàbìrì pé kí ló ṣẹlẹ̀ ẹni bí wọ́n ẹ̀mí kọ́lọ́mọ kú ewu ọmọ ni wọn kẹ́yìn kú ewu ọmọ kí ni tó ṣẹlẹ̀ ìwọ ìgbéyàwó ọdún mọ́kànlá wọ́n ní bẹ́ẹ̀ làbí ni wọ́n ní táwọn kọ́ lára fi kò kọjá wípé ìyàwó àwọn nígbà tí àwọn mú yọjú lé lọ́dún náà lọ́hùn-ún àwọn òbí àwọn inú àwọn dùn sí pé èèyàn mú àfẹ́sọ́nà lọ han àwọn òbí ẹ̀ wọ́n ní wọ́n ṣe dáadáa wọ́n gbà tọwọ́ tẹsẹ̀ ṣùgbọ́n àwọn èèyàn sì yá àwọn sì wọ́n sọ àwọn lọ níjọ́ náà lọ́hùn àmọ́ màmá àwọn wá ránṣẹ́ pé àwọn padà pé àdìgbọ́n kọ́ ọ yọjú sí mi ń jọ ọba ráyé o àdìgbọ́nsọ́gbọ́n tí mo wí kọ́ yọjú sí mi jọ́ tọ́ ọba ráyè kò sì gbọ́dọ̀ pẹ́ wọ́n ní lẹ́yìn ìgbà táwọn lọ múyàwó àwọn yọjú lé táwọn ti padà sí ilé tàwọn wọ́n ní àwọn ò tí ì fẹ́ délé ńgbà yẹn ó wà lójú ọ̀nà àwọn náà wà lójú ọ̀nà ó sì ti gbà táwọn ti lọ ọmọ yọjú lé ó ti padà lé àwọn òbí rẹ̀ táwọn ó sì mọ̀ dá mi bó o láti ṣègbésẹ̀ bó o láti ṣe kànáà náà lókù. ká máa fẹ́ lọ àdìgbọ́n yọjú sí mi ń jẹ́ ọba ráyè o táwọn sì wáyè lọ yọjú sí màmá àwọn ọkọ yọjú sí a o wọ́n ní ni màmá àwọn wí lérè tí pé màmá àwọn àti bàbá àwọn ló fẹ́ rí àwọn àwọn ò sì tiẹ̀ lé ní lọ́kàn pé nítorí ọmọbìnrin táwọn mú lọ yẹn ni rárá àmọ́ ńgbà táwọn débẹ̀ wọ́n ní lọ́jà wípé màmá àwọn nìkan ni àwọn bá ń lé dádì mi dà rárá rárá ẹ̀yin bàbá rẹ ti lọ síbi ọjà rẹ èmi mo fẹ́ rí ọ àdìgbọ́n àdìgbọ́n àdìgbọ́n ẹ̀mí ló mọ̀ pè ọ́. wọ́n náà ní ah, màmí ẹ̀mẹ́ta ni màmí kí ló dé mm, mm, tí mo bí ọ̀nì ọ̀dà ń lò ẹ̀mí ló mọ̀ pọ̀ ẹ̀mẹ́ta. wá gbọ́ ọmọbìnrin tó mú wálé níjó ni ò lè fẹ́ o. torí ìfẹ́. wọ́n náà wọlé àwọn ojú màmá àwọn àwọn pẹ́ àwọn yọ pé àwọn sì ń lo kíní àwò ojú glasses wọ́n náà yọ ṣàmùkú tí nǹkan bá báyàn lójijì kò sí tẹ́yìn ò lè ṣe wọ́n láwọn yọ glasses ojú àwọn màmí kílẹ̀ wí ọmọbìnrin tó mú wálé ń jó ní wáyé àti bàbá rẹ̀ ò lè fẹ́ o. ẹ ò lè fẹ́ ò lè fẹ́ mi lè fẹ́ màmí kí ló ṣe màmí tẹ́ ẹ entertain ẹ tẹ́ ẹ ṣe lálejò tẹ́ ẹ gbẹgbẹ tẹ́ ẹ gbẹgbẹ ah, ò lè fẹ́ mo wí. olùkọ́ ilé. màmí kí ni mo ṣe ọ ṣe nkankan ọ ṣe nkankan bọ́mọ mi ní ọbẹ̀ mi náà mo pè ọ ò lè fẹ́ mo wí. àyàgbọ́ tọkọ kọ́kọ́ kó táyà. aṣọ ìyàn àti dáàdì mi lẹ́jọ́ sọ ni dáàdì mi ò fi sí nílé tọ́lá ẹlẹ́jọ́ fẹ́ rí mi lẹ́ni tí n bá ṣe tán o kí n bá kí n yọjú sí yín o yọjú sí alẹ́ wí yọjú sí a bí pé mi àti ẹ̀yìn àti dáàdì mi lẹ́ fẹ́ rí mi ṣé wọn wá lè bá mi sọ nítorí bá mi sọ iná fi náà fi sí nílé. àyà mi máa ń kọ mi o. Ah, rárá rárá rárá bàbá àrí ọmọ tí mò ń bọ́ sọ. So ṣùgbọ́n tí mo wí ni kò ṣe ó lè fẹ́ táwa lè fẹ́ kí n fẹ́ sẹ́yìn lè fẹ́ kí n fẹ́ ó lóun ti bẹ̀rẹ̀ sí ní máa ah, ah, ah, pé òun yìí sì sẹ́ni tí máa wojú òbí tàbí sáré tapampa pé ìyá pé ẹ̀ẹ́n sẹ́tọ̀rí pé mo lóò lè fẹ́ ló fẹ́ mọ́ tapampa ìwọ ọ̀pọ̀ mi tapampa ó yà mí lẹ́nu ni ẹni mi ò lè fẹ́ kí ló ṣe. arákùnrin ni ọkọ. ló ń bá bẹ̀rẹ̀ sí ní yẹn lẹ̀bẹ̀ sí mọ̀mọ́ òun òun òun bá lọ pé bóun ṣe dìde lọ́dọ̀ wọn òun bá lọ bá bàbá òun ní ṣọ́ọ̀bù pé kó tó di pé wọn ò délé kó òun ti tètè lọ pé dáàdi mi ẹ̀dẹ̀ sọ pé mo ṣẹ̀yìn ẹ̀ ò ṣẹ̀mí ta ló sọ pé ò ṣẹ̀mí ẹ kí ló ẹ̀kọ́ rẹ lọ kí ló pé ah, dáàdi mi ló pè wọ́n ní yọjú sí pé bọ́ lọ́pọ̀ ṣe kí lọ́pọ̀ ṣe ọmọ gbọ́ ni ń gbà wọ́n ní bàbá àwọn sìnà yábọ́nú ọkọ̀ kájọ padà lé ìjọ tí ojú bá rí bi níbí wọlé wọ́n náà sì jọ padà lé wọ́n ní bàbá àwọn bó ṣe ń wọlé tí bá yìí ẹ tó jọ padà ni ó tó ń wá bàbá rẹ lọ ni wọ́n ní bàbá gbọ́ kí ló dé tó sọ pé àdìgbọ́n ò lè fẹ́ ọmọ tó mú wálé ń gbọ́ kí ló ṣe fún ọ kí ló ṣẹlẹ̀ ọmọ dáadáa yẹn tó dáadáa tó lẹ́wà tó níwà yẹn wọ́n ní ní ojú ìyá àwọn bá kọ́rẹ́ lọ pé ọ̀rọ̀ wà ń bẹ́ẹ̀ jẹ́ ọmọ lọ rẹ̀ wọ́n ní bàbá àwọn fẹ́ da kó burú mọ́ lọ àìtọ́jú ẹlẹ́sẹ̀ mẹ́sàn-án kà n ó fún ọ lábọ̀ n ó pè ọ sọgbọ́ fọkàn ẹ balẹ̀ o wo ẹ má jẹ́ ń tàn yín. ìbá jẹ́ ká kọ́kọ́ láyà sí. wọ́n ní bàbá àwọn sì padà pé àwọn mo ti bá ìyá rẹ̀ sọ̀rọ̀ mo ti bá sọ̀rọ̀ fọkàn ẹ̀ balẹ̀ ń tọ́ sọ fún mi ọ̀rọ̀ àgbà ni ń tọ́ sọ fún mi tágbàlagbà bá fi ń jẹ̀kọ àìfi hàn mí èké àbá sì fi hàn àìsọ àìsọ bàbá táwọn máa fọkàn ẹ̀ balẹ̀ náà lọ́fẹ̀ẹ́ wọ́n ní báwọn ṣe dá mi ayẹyẹ ìgbéyàwó kaná nìyẹn àwọn ẹbí àwọn wọn lọ yọjú lé wọn gbogbo àwọn tó yẹ káwọn ó ṣe bí ètò wọ́n ní àgàgà wọn tiẹ̀ ní káwọn ọmọ pariwo lọ́dún náà wọ́n ní <clears throat> pé sọ́bọ́nkẹ́ sọ́bọ́nkẹ́ níwọ̀nba bó ṣe mọ àwọn ṣe wọ́n nílẹ̀ èyí sì jẹ́ wípé àwọn mọ́ra àwọn wọ́n ní àǹtí mo mọ́ra mi nà ń mo mọ́ra mi mo mọ́ra mi nípa kẹ́ni ẹ jẹ́ kí n ṣàlàyé kó lè yé yín wọ́n ní kí làwọn ṣègbéyàwó tán sí kò yé yín mi ti ẹ̀ mọ̀ bí mo ṣe fẹ́ sọ tó fi máa yé yín ẹ mọ̀ pé mo tún dé mo mọ̀ pé ọkùnrin ò ṣáá ó nọ́mà náà láti alẹ́ ẹjọ́ ìgbéyàwó ó nọ́mà náà ń bí ẹ bá fowó ròyìn ọ̀sà kọ lójú iye ẹ ṣáà nọ́mà kéèyàn ọjà téèyàn rà tó sì ní NAFDAC nọ́mbà yẹn ṣáà máa yẹ̀wò yẹn á open ẹ̀ yẹn bó ṣe rí náà. àbí ẹ gẹ́ẹ̀tì. ẹ bá gba lẹ́tà ayò ọjà yọ ọ̀ka náà kódà bó so oúnjẹ gan ni tán entertain èèyàn tán ti set table ìyẹn ṣàṣìwò ìyẹn ṣàṣìwò náà wọ́n ní látàlẹ́ wedding káwọn dẹ̀ log in log out. ọ̀rọ̀ ni ìfẹ́ lè jù ìfẹ́ lè jù ọjọ́ ń bọ̀. wọ́n ní ní tá a wí lọ́lọ́lọ́lọ́lọ́ ìgbẹ́yìn làákọ̀ ọba di èsàn o bí mo ṣe lè wí nu ẹ ẹ mọ̀ sọ ń àbíà ìgbín ìlákọ̀ ìgbín ìlákọ̀ apẹ́nu ìgbín ìgbín tó pẹ́nu tán pátápátá ẹ̀ gẹ́ẹ̀tì ẹ̀. kọ́ wá jáde nù karahun rẹ̀ kọ́ jáde kọ́ jáde mọ̀ pé ìgbín ìlákọ̀ jáde tán ni <laughs> yóò jáde tán pátápátá tó ṣe pé eh, ìgbín ọmọ wù yẹn jẹ bá gba bí wọn ti ń tàgbín kọjá ìgbín ọmọ wù yẹn báyìí pé ah, ìgbín yìí tóbi o tóbi o. Ah, tí wọ́n fi jẹun lọ́gbọ̀gbà. tí n bẹ rò fọ́ tí n bẹ ṣe ẹ̀gúsí ah. yóò máa wù yàn jẹ láì tí ì ṣe pé èèyàn ti téèyàn ti pa pò nù kára wọn. kígbìn ìlákọ̀ kéèyàn rà níra ìlákọ̀ lóje àwọn gbìn bẹ lóje àbí <laughs> kọ́ wá di èsàn ẹ mọ̀ pọ́nrán bọ́bọ́n nu. kéèsì máa yẹn nìyẹn o mo pòwe ni o mo fẹ̀nà ni o mo pàṣàmọ̀ ni o yóò ti yé yín o ìlákọ̀ ìgbín wọ́n á ti á láti ọdún tí wọ́n ti ṣègbéyàwó. apinnu ìgbín. àyà tó pa owó tọkọ ní í ṣe. ni ká ti ṣèyí sí láti ọdún kọkànlá. ẹ̀yin abiyamọ ọ̀rọ̀ máa yí ire o. wọ́n làwọn ti gbàdúrà gbàdúrà wọ́n làwọn ti lọ sí ọ̀dọ̀ àwọn òṣìṣẹ́ elétò ìlera iyẹ̀ ń wò kí ló dé mo múra mi nà án wọ́n ní báwọn ṣe máa ń wí nìyẹn tó dákọ̀ ohun èmi lágbájá ah, ah, àǹtí mo múra mi nà án. ló lè jí orí bẹ́ẹ̀ kí fà á ọmọkùnrin tó dúró tán tó dúró tán tẹ́lẹ̀ ó ti wá di ojo. ẹ dákun ọ̀rọ̀ rèé wọ́n ní ṣùgbọ́n a wá ní òkè kí wá rò pó lè fà náà wá ní kankan táwọn kan rántí but so possible because wọ́n ti bẹ màmá àwọn dádì àwọn ti bẹ màmá àwọn dádì àwọn ti ní màmá àwọn ti padà ground tẹ̀ màmá àwọn dẹ̀ padà àwọn jọ lọ dáná ni àwọn jọ lọ ṣe ni. báyà bá mọ̀ pélé tó ń bọ̀ wọ́n ẹ jọ apia bá ń ṣe ojú òpó lẹ apia dákun bá ń ṣílẹ̀kùn lẹ̀ àánú abiyamọ ó ṣèyàn arákùnrin yìí ń sunkún ní tomi lójú kùrùkùrù ó pọ́dún kọkànlá rèé tó ń tọ́jú ilé ká má fẹ́ lọ. àpíà eh, irú ìbéèrè wo lọ́wọ́ à ń bi mí torí ọlọ́run àpíà sọ́ra rẹ̀ gbogbo àlàyé tí mo ṣe yìí ó ti yí ó yí ọ nígbà tó wá ní pé kínní a ní ìgbín ìgbín apinnu mm. eh, ó ti dè sàn hello sir hello. Oh. torí. ó ṣàjòlúwẹ̀ fún gbogbo ẹnu sọ̀rọ̀ àpíà ó ti yá àwọn ọ̀jọ̀gbọ́n ọ̀jọ̀gbọ́n òun náà ọkàn fẹ́ pọ́ mi lọ́fun. hello. hello. ẹ káàárọ̀. ẹ káàárọ̀ sir. orúkọ mi gbẹ̀ngàn mọ́tàṣà láti lọ́gbọ̀n ẹrú ìdí ìgbàrú. bó o la pinnu ògbìn ṣe é dé sàn nígbà téèyàn ra apinnu ògbìn délé tí ó fi rò fọ́ tí ó fi rò tí ó fi sẹ̀kú sí tó tó tó tọ́wọ́ adìẹ sàn. ẹ rí nkémi ìgbà ní kí arákùnrin yẹn ṣe gẹ́gẹ́ bí ìmọ̀ràn ọ̀rọ̀ yẹn ó dàbí ìgbà pọ̀rọ̀ yẹn so ìyẹ́ lọ́wọ́ kọ́ láti lè ní kí wọ́n lè sọ detail fún un ṣùgbọ́n gbà tí wọ́n sì lè sọ detail fún arákùnrin yẹn tí arákùnrin yẹn sì ti rí n tó padà ṣẹlẹ̀ ó ń gbà tó ìwọ̀n ìgbà tó tọrọ tẹ̀sí fún lọ́rọ̀ láti lè reverse sí nǹkan tí òbí ẹ̀ sọ lákọ̀ọ́kọ́ ìyẹn ìyá ẹ̀ ó yẹ kó ó yẹ kó step aside fóbìnrin yẹn ni kó wá lọ dán rẹ̀ wò ń tà ń jẹ ìjẹ́ kínní yẹn padà yàtọ̀ sí bó ṣe wà lọ́dọ̀ ìyàwó ẹ̀. tó hmm. tó bá wá rí yàtọ̀ di nẹ́sìn ní kò ra fóbìnrin yẹn lẹ̀ ó nǹkan yẹn ó lè lẹ̀ kẹ́rí ìgbà míì wà kọ́ ń ṣàánú wa èèyàn lè fojú kékeré wẹ lómi wẹ́ pé grandma ni hmm. ẹni lè fojú grandma wẹ lómi kó jẹ́ pọ́mọdé ni. Hmm ṣùgbọ́n nígbà tó bá wà lọ gbìyànjú irú nǹkan yẹn wò níta torí wípé yàtọ̀ wà ó yẹ kó ra farabìnrin yẹn sílẹ̀ ni ó lè kọjá agbára ìyẹ́ ẹ̀ gan láti lè ní wípé kó má kó má lè ṣe nǹkan tó ṣe. so ìmọ̀ràn tèmi bá gba arákùnrin yẹn nìyẹn o. wípé kó lọ ṣe testing hello testing testing testing. ẹ eh, ẹ eh, kó lọ gbìyànjú ara ẹ wò níta so so. ọ̀rọ̀ burúkú tó ń tẹ̀rín hello sir ẹ káàárọ̀ o. ẹ káàárọ̀ ìyàwó wa lẹ́gbàá. yẹ́sà bàbá ọkọ mi a kú ojúmọ́ o báyìí sí o. ẹ bá mi sọ ẹ bá mi sọ wípé ìjọba lógun kó má ṣe mí o. <laughs> ọ ṣùgbọ́n ìyàwó wa sọ̀rọ̀ púpọ̀ ju o ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ ara mi ti ń gbóná o bó ṣe sọ rẹ nínú ara mi ti gbóná. ẹ má bínú bàbá ọkọ mi. ọlọ́run kó ṣàánú wa. àmín. Hmm, òyìnbó òyìnbó ò ní kó bá wa. Hmm àṣà òyìnbó tá a gbà ó ti ń balẹ̀ yorùbá jẹ́. lọ́nà wo sà. a ẹ̀ ṣe ṣẹ́rí ìdílé mi wọn kì í pariwo sí nǹkan wọn kì í pariwo sí nǹkan nígbà tí ìyá àti bàbá ti sọ fún nípa ẹni tó fẹ́ fẹ́ yìí ó yẹ kó ń gbọ́ kí ìtara ẹ̀ ṣe gbọ́ àwọn ẹlòmíì ìwé lásán ló kà nínú ẹbí tó di wàhálà. Mm. Mm. Mm. ìwé lásán ló kà tó nínú ẹbí tó di wàhálà ọgbọ́n lèèyàn fi ń ṣe nǹkan yorùbá ni wà. ẹ sà ẹ sà ẹ sà ẹ sà ẹ bàbá ọkọ mi lẹ́gbàá ṣé níta ń sọ ni pé ńgbà tí ààrẹ ti ní ó máa fẹ́ kò yẹ ó fẹ́ ni ni àbí ti báwo because wọ́n á pariwo wedding. nígbà tí ìyá nígbà jẹ èèyàn gbọ́ jẹ èèyàn lè gbọ́ títí kó gbọ́ tó yẹ kó gbọ́ tó bàbá ẹ̀ lọ. Ah. jẹ èèyàn lè gbọ́ títí kó gbọ́ tó yẹ kó gbọ́ tó àwọn lọ́sàbí wọ́n dẹ̀ ti sọ fún ẹni tó fẹ́ ṣe yìí ó gbọ́dọ̀ yẹ kóun náà fi ṣe yìí màmá kí n má gba àwọn ẹlòmíín lásìkò kó wá ìyàwó mi fẹ́ á bímọ. ṣẹ́gbọ́ mhm. ibi dára wà nìyẹn o bó bá yìí jókòó dẹ́nìkan yẹn pọ́blẹ́mù ni ṣé ẹ rí wọn kì í ṣe márèjì fẹ́ lómii márèjì fẹ́ ṣe fẹ́ lómii lòdì wàhálà fẹ́ lómii lọ́rùn ní òbí mọ́ ọlọ́run ò ṣèyàn pé kó má bímọ Eh, ẹ ṣe ọ wà lè jẹ́ pé ìyàwó ẹ eh, eh, sà ṣe ntẹ́ ń try láti sọ ni pé ṣe tó bá yé mi dáadáa ṣé wà lè jẹ́ pé ìyàwó náà ni yóò wá máa ṣera ẹ̀ ní ní ní àbí ṣe ìyàwó á lè máa ṣe ọmọ ẹ̀ níbí. ìdílé ìdílé èèyàn ṣe pàtàkì ẹmọ ọdún ìjà tó ń gbé ìdílé ni bóyá ìjà sì kì í rí nǹkan dáadáa ni ah. bóyá ìjà sì kì í rí patí ni ẹlòmíì ṣùgá mímu ọ̀fẹ́ lé wọn mm-hmm. Mm-hmm. ẹlòmíì òun kọ jíjẹ ní èèwọ̀ wọn ni mm-hmm. ó dẹ̀ wà dírẹ̀tì sídọ̀la tí ó ti yẹ yín àṣà ìgbàgbọ́ àṣà ìgbà àṣà a gbà òun ló ń dà wá láàmú ẹ ẹni máa ń sọ báwọn òyìnbó tá a wà lọ́dọ̀ ìgbà ní Yorùbá ni mí tó ti yé yín ẹyin àwọn mi yàtọ̀ sí fún mm. ẹ má ẹ má ẹ má ẹ má ẹ má ẹ má sùn mí débi tí mi ò fẹ́ tún dé ṣéyàn gbọ́ títí kó gbọ́ tún yẹ kó gbọ́ tó wà pé àwọn náà mọ bọ́ ṣe bí àwọn náà dẹ̀ mi wọlé wọn tó ti yẹ yín ọ̀ntí tá tẹ̀lé gbogbo nǹkan wọn yẹn la tó lè mọ tá lọ. ó dà sá. tó ti yẹ kó lọ fẹ́yàwó mi kó béèrè lọ bàbá àtìyá ẹ̀ thank God that they are still alive. ó dà sá. tó ti yẹ yín ó dà sá. thank God that they are still alive. ó dà sá. àwọn ọmọ tí mi bí àwọn ọmọ tí mo bí tí n bá sọ pé báyìí ni kò di nǹkan tó bá ṣe bẹ́ẹ̀ nítorí wọn bá rí ilẹ̀ kan fara mọ́ ìrè ah, lójú wọn mọ ẹ jẹ rán láti owó oúnjẹ mi sàbí mo ti máa ń rí o hello hello tọ̀. ọ̀rọ̀ mi dọ̀wọ́ rẹ. mo lérò lẹ́tọ̀ yí ẹ dá sí o hello. ẹ káàárọ̀. ẹ káàárọ̀ sà. ẹ sì kú ètò. ètò orí ọkọ yín ẹ bá ní dá sí ẹ dákun ọ̀rọ̀ rẹ̀. orúkọ tèmi ni adébáyò ìbọn láti kiri. yes sir. ẹ rí ọ̀rọ̀ yẹn ó wà tó sọ òun pé nígbà tó bí ẹ ti sọ fún un pé kó má fẹ́ ó yẹ kó ìfẹ́ yẹn. Ah, ìfẹ́ ìfẹ́ lágbára jù bẹ́ẹ̀ yẹn lọ. ìfẹ́ ti lè lágbára tó òbí ẹ̀ ló mọ̀ bó ṣe bí bí ẹ̀ ló mọ̀ bó ṣe bí bọ̀dọ̀ ọ̀rọ̀ bóyá bó ṣe wà yẹn mo kí ẹni tó kọ́kọ́ sọ̀rọ̀ tó kọ́kọ́ pè wọlé kó bá ṣe sọ yẹn ó gbìyànjú ẹ̀ o hmm. tó bá wá gbìyànjú ẹ̀ tí ò bá mú un yóò padà lọ bóbi ẹ̀ náà yóò wà á nà fẹ́lẹ́fẹ́lẹ́. kí nà fẹ́lẹ́fẹ́lẹ́ o. lọ́dọ̀ la yìí. ok. yóò wà á bẹ̀ wọ́n pé tọrọ àti bí òun hmm. ó sì ń ṣe kó má tún ṣe. Hmm. ó dàrú. tó ní àbísọ̀ra o. lákàtàjíṣẹ́ o. kí n má ṣe bọ́ ọ̀sà. hello. Ah, ẹ mà káàárọ̀ ìyá mi tó dáa ìyá tó sùọ́. ẹ káàbọ̀ sà. ẹ ẹ gbajúmọ̀ yóò ní bàjẹ́ àmọ́ àmọ́ á ṣe. àmì sà. ẹ mo bá pé nàmbà mo bá sọ pé nàmbà eleven fresh fm house <laughs> nigeria limited àmọ́ jẹ̀bi i'm jẹ̀bi <laughs> ẹ wà yóò ní bàjẹ́ ò lágbára ògbọ́n ẹ pẹ̀lẹ́. yes sir so orúkọ tèmi ni alhaji wáyé safọlájọba ìlọrin kan bá fẹnu. ẹjọ sá mo fẹ́ kẹ́ ẹ bá mi ṣe kọ́mọ́kọ́mọ́ ìṣẹ́jú mẹ́ta mo fẹ́ kẹ́yàn mẹ́ta lò. ẹ ẹ ṣe tó ẹ ẹ ẹ ṣe tó le. táyì lórí tẹni yẹn hmm. wọn lóbìnrin lọ tọ obìnrin. Hmm. ẹ ṣe gbogbo yá àbí onígbẹ̀ bá ń sọ kínní ṣùgbọ́n bí gbogbo ọ̀rọ̀ kéèyàn bá fẹ́ dẹ́sẹ̀ lé tí yóò yẹn bá síyàn ní gbẹ́rẹ́ ìpàkọ́ kéèyàn má kò dì sí o. Mm. kéèyàn má kò dì kéèyàn má kéèyàn má kéèkì tó di fi mm, mm. ìyá ló mọ ohun tó rí tó sọ pé bẹ́ẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́ so mo bá possible kéèyàn ọkùnrin yẹn kó ṣe amendment ìyẹn ti eléwé ojú rere. irú amendment wo lẹ fẹ́ kó ṣe irú amendment wo adjustment ah, wo. pé bó bá ti rí pé òun òun gbé sí tẹsán tí ò bá ti mú then ah, ẹ yíwọ́ náà ni tàbí àbí tàbí kó rí àìdàkọ yíwọ́ jáde kó gẹ́bí tí bàbá ọkọ yín sọ lẹ́gbàá kò gbà láti fi wá kó gbé mọ́tò kúrò ní obstruction tó ah, wà. kó gbé mọ́tò kúrò lọ́dọ̀ mẹkáníìkì kó lọ kó lọ sí kinní kan tó ah. báyìí láti ń lé wa ìwọ mm-hmm. bòmíì ni a máa tún bòmíì ṣe àdẹ̀mọ́ àbá bòmíì jẹ́ ìjálá yé mi yé tó kọ́ lọ́dún gbàdúrà bá tiwa jẹ́ o àgbà àgbògbà ẹgbà. ẹ ṣeun ọgá. Ah, hello. hello. ẹ káàárọ̀ o ẹ káàárọ̀ ẹ pètò. ètò rẹ o yẹyẹ múlẹ́rọ ọmọ ń sàṣe rẹ gan ọ̀rọ̀ àyè dá sí ìyálòde múlẹ́rọ hello. hello olóyè ìyàyẹ ọmọ ajé ló ń sọ. yes sir láti. fi ní ọdẹ ìdààmú ní ìtajà lẹ́yìn ìbàdàn. ok sir. tó gẹ́gẹ́ bí ìmọ̀ràn tí àwọn èèyàn ń gba arákùnrin hmm. ṣẹ́rí kò sí bí èèyàn ti lè gbọ́ abẹ́gun wọn tó kó bọ́ tó àwọn tóbi hmm. tí àwọn ará jọ̀hún gbogbo mo gba kẹne mo gba kẹne tó ń kálukú ń gbà sí gbèsè ayé rẹ̀ nìfẹ́ ló ń jẹ́ ká sọ ibi tá a ti wá náà àwọn òbí wa àwọn ọmọ wa rí tí wọ́n ṣàkínwó tó rí oníkálukú wọ́n sì mọ mm. ti ń bẹ́ẹ̀ nù ìdílé oníkálukú mm. ẹlòmíín bẹ tó jẹ́ pé bẹ́ẹ̀ ni ẹlòmíín bẹ tó jẹ́ pé tó bá sì nǹkan táwọn òbí rẹ̀ bá sọ fún un tọ́lọ́ ń bá pé kó gbọ́ tó bá gbà á máa dáa mm. ṣùgbọ́n lórí ń tọ́sẹ̀ àdàsọ́kùnrin tó bá ń kàn ló ń káàkiri bí ìgbà tí kàn ń yọra rẹ̀ lẹ́nu ni. tí bá ń ṣe ẹ ló testing testing káàkiri àbí. bẹ́ẹ̀ni bọ́ ẹ wò ó tọ́ bá ń sá bọ́ bá ń ti bọ́ bá ti ń sá fẹ́ẹ́gún ní ọmọ ọ̀rọ̀ lùgbọ̀n nu. Ah, àyè àtìrí <laughs> kọ́ padà sọ́dọ̀ àwọn tó bí kọ́ padà sọ́dọ̀ àwọn tó bí kọ́lọ́kọ́lọ́ tó bá wípé tó ń tẹ́ ní kí n má ṣe mo ti ṣe ó sì ti yíwọ́ ká jẹun kọ́ wá ṣẹ̀ṣẹ̀ padà sí ẹsẹ̀ àárọ̀ kò ní bàjẹ́ o. ó dá ó dá sà àṣàfọ́gùn àtúnpàdé gan ìgbónú kó ìmọ̀ lágbára. ó mọ̀ lágbára apá àtẹ̀jíṣẹ́ mọ̀ ń wọlé àṣàrà ààyè ká láàárọ̀ yìí ó ṣé pé a kàn sẹ́ndì ẹ̀sẹ̀ ni ó lọ́rọ̀ ni. hello hello. ẹ káàárọ̀ mọ́. ojúmọ́ aláyọ̀ àfihàn aláyọ̀ ayọ̀ náà tẹ̀sí wa o. àmì ó kọ yín bọ̀lẹ́ ń pè mí. ó kọ́ mi ní bàṣíwà kan gbarí láti amúlòkọ yes sir ẹ bá mi ṣe pápákọ̀ sir. ṣe nípa ọ̀rọ̀ ọkùnrin yẹn mm. ó ti ṣe mistake nípa ọ̀rọ̀ tí màmá rẹ̀ sọ fún un wípé pé níbi obìnrin níbi àgbàbá ti jókòó sílẹ̀ lẹ̀ tójú ẹ̀ bá tó. ojú ọmọ kékeré tó bá àmùsẹ̀ alájà mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n kò lè rí. ojú ò lè tó mm. ó ní tí màmá ẹ̀ rí mm. tó sọ fún pé kò lè fẹ́ tó fi pé padà kò sí ìfẹ́ náà ẹgbẹ́ àbùnìfẹ́ náà pọ́nú náà ìbí kó padà ọ̀dọ̀ mọ̀ mi kó dẹ̀ fi obìnrin kó dẹ̀ fi obìnrin yẹn sílẹ̀. ó sì dé nìyẹn ìgbéyàwó ọdún mọ́kànlá. ẹ eh, bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ yín ni ẹ bá mi ah. àdúrà rẹ̀ wà ó sì dé nù. àtẹ̀jíṣẹ́ ń wọlé àti lójú ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ Facebook àti lórí ẹ̀rọ ìléwọ́ mi àgbàsẹ́ ni ọdún ẹ ló sà ẹ káàárọ̀ sà. ara mọ̀ ẹ kú ètò ètò rèé. Ah, mr lẹ́kan láti èjì òkú ní ìgbín apinnu apinnu ọ̀gbìn ọba dẹ̀sán. <laughs> ẹ rí ọ̀rọ̀ tó lágbára ni gbẹ̀dìmọ̀ràn tèmi fẹ́ bá ọ̀rọ̀ ìránṣẹ́kùnrin yẹn fẹ́ rí àwọn nǹkan ti sọ̀rọ̀ gbogbo ìmọ̀ràn kọ́ ni èèyàn lè tẹ̀lé àmọ̀ràn mi wà tọ́já kó lè sọ̀yàn sínú ogbó ẹ̀yẹ mm-hmm. ìgbẹ̀yìn rẹ̀ èyí ó ti padà máa kábàámọ̀ ni. kí wàá ní kó ṣe báyìí. <laughs> irú ọmọbìnrin yẹn wọn àmọ́ irú èèyàn tó ń gan sí ọyá lágbára kan ni ah. ìyá rẹ̀ fi ní kọ́ mọ́fẹ́ Hmm. tọ́gbọ́kùnrin yẹn bá lọ ṣe tẹ́sì tẹ́sì ń ta hmm. fọ́ọ̀mù mọ́ tó tó lè padà gbẹ̀yìn rẹ̀. Eh, ló tẹ̀sìn ló tẹ̀sìn ló tẹ̀sìn. Eh, eh. ah, ah. tí wàá lọ ṣe tẹ́sì ń ta bọ́yọ̀ tẹ̀ wá lọ bímọ tó bìnrin yẹn wọn mọ̀rú ọmọ tí obìnrin yẹn ṣe bọ́yẹ̀ èèyàn ńlá kan ní ìyá rẹ̀ fi ní ọmọ fẹ́. Hmm. tó tó bá padà lọ ṣerú rẹ̀ ó lè jẹ́ pọ́kùnrin yẹn gan yóò tún padà kábàámọ̀. tó ọbẹ̀ tà kọ́ padà sọ́dún ọ̀yá wáyà ti mọ̀ pé irú èèyàn ńlá kan àbí nǹkan kan ni ọmọbìnrin yẹn wọn kàn lè dédé ní ọmọ náà so ọ̀rọ̀ ẹ̀mí ó yàtọ̀ sí tara téèyàn bá fojú ẹ̀mí wo téèyàn fi tójú tara wo ọ̀rọ̀ ńlá ni tó hmm. kàn padà sọ́dọ̀ ìyá rẹ̀ kó lọ bẹ̀ wọ́n ó tún wọn bóyá yóò mú àwọn èèyàn bóyá bí ìránṣẹ́ ọlọ́run bóyá mùsùlùmí ni bóyá kristian lọ wọ́n bẹ̀ wọ́n gidigidi tó wọ́n sọ̀tọ̀ wà ń fún hmm. ọmọdédé lọ gbégbèsè pé wọ́n máa fẹ́ bẹ̀rẹ̀ o ó dà sí. tó kọ́ mọ̀ ká àbámọ̀ gbẹ̀yìn tó kí gbogbo ẹ̀ mọ̀ kú. mọ̀ kú ọ̀bà ọ̀làwọ̀ eégún kó ká mọ̀ bọ̀ wọ̀ ọ̀gùn kóbi ntí bàbá <laughs> <laughs> ó dà ó lágbára o. àpíà hello. hello. hello ẹ káàárọ̀. ẹ káàárọ̀. ẹ kú ètò. ètò rẹ̀. ẹ tí mi sọ ni wípé ọkùnrin yẹn hmm. kó gbogbo táwọn èèyàn sọ látàárọ̀ ó máa fẹ́ ẹlòmíì nítorí kò mọ̀ bọ́yá ìyàwó ẹ̀ àti grandma club kan náà ni wọ́n jọ wà. Hmm, pé association kan náà pé ọmọ association kan náà náà jọ ń ṣe. àròsí àròsí kan náà ni wọ́n jọ wà. òun dẹ̀ wà láàrin kò lè mọ nǹkan kan bẹ́ẹ̀ yẹn. Ah. ṣe lèyàn àgbẹ̀ ọ̀dà ọ̀kadà sí yẹn àbí ọmọ ọlọ́mọ ìgbín ìlákọ̀ kó wá dé ìsàn. hello. hello. ẹ káàárọ̀ o. ẹ mà káàárọ̀. ẹ káàárọ̀ sà. ẹ kú ètò. ètò orí ọkọ yín ẹ̀yin náà láfọ lórí ọ̀fẹ́ gbẹ̀yìn táì mọ́ dìde láàárọ̀ yìí. ẹ ẹni tọ́ náà ń mọ̀ ní orúkọ mi. ok yes sir. láti ìlú Ìbàdàn. all right sir. ṣe rí ọ̀rọ̀ yìí. Mm. ó yẹ ká gbé yẹ̀ wò mm. ohun tí mo ṣe ní ẹni ọlọ́run mọ̀ ó ṣẹlẹ̀ sí ẹni tí mo mọ̀. ok so wọ́n ti rí wọ́n sọ fún ọ̀gbẹ́ni yẹn pé kó má ṣe ó dẹ̀ ṣe ó ti dé lóògbé báyìí o ọtí tó fi tẹ́rí gbaṣọ kò sí nǹkan kan lẹ̀ màmá tó fi sílẹ̀ wọ́n ti lé ní ọmọ àádọ́rin kí ni ìrètí báyìí. ayérayé ọlọ́run ìyanu. ẹ jẹ́ kó padà kó lọ bá òbí ẹ̀ kó bẹ̀ wọ́n. ó ṣẹlẹ̀ sẹ́ni tẹ́yìn náà mọ̀ tí ìgbín ìlákọ̀ tó di èsàn lójijì. bẹ́ẹ̀ ni tó lè ta kútú. ká ìmọ̀ náà. mo mọ̀ ẹnìyẹn tó ti ẹnìyẹn tó ti wá kú báyìí. ó ti wá kú báyìí. Ah. màmá tó ní kó má ṣe tó lọ fẹ́ ọ ti lé lé ẹni àádọ́rin ah. kí ló wá ṣẹlẹ̀ báyìí. Hmm. ìgbọràn ó sàn ju ẹgbọrú lọ. ìfetísílẹ̀ sàn ju ọ̀rá àgbò lọ. àgbò lọ bó ṣe wà nìyẹn ah. kó padà sílé kó lọ hmm. bẹ àwọn òbí ẹ̀ gẹ́gẹ́ bí àwọn àwọn àgbààgbà ti sọ ṣáájú. ó dà sá. ọ̀nà pọ̀ lọ ń ṣe tuẹ̀ tuẹ̀ tuẹ̀ tuẹ̀ tuẹ̀ tuẹ̀ ò lọ. ọmọ ṣe ló ẹ̀ ló kò má ṣe ẹ̀ tuẹ̀ tuẹ̀. tẹ́sìn tẹ́sìn ẹ̀ tẹ́sìn. Mm. tẹ́sìn kò má ṣe yẹn rárá o. ó ti yé mi sá ó ti yé mi sá. ẹ kó ètò. yes sir yes sir yes ó àpíà ah, ọ̀rọ̀ yìí káwọn gan lára kọ̀fẹ́ ń dìde ẹ̀ ló. ẹ̀ ló. ẹ káàárọ̀ o ẹ káàárọ̀ lẹ́ẹ̀kan sí. Ah, gbẹ̀ngà balógun. bẹ́ẹ̀ ni yẹmi gbé játa. ọ̀rọ̀ ẹ tún wá lẹ́ẹ̀kan sí ni. ẹ bá ń sọ ẹ bá ń sọ fún bàbá lẹ́gbàá kó má jẹ́ kẹ́rù ò bá wọn. <laughs> oko oko kan ni gbogbo àjọ ń roko sí. wò ó já sọ̀rọ̀ gidi jèrè ọ̀rọ̀ alamajẹ yòó kẹyìn kẹyìn ọlọrin ra ìgbín gan kọpọ èrò fọnlé kọkọ gbìn omi omi gbóná tọkọ adéṣàn yóò dùn yàn búkúbúkú a máa sọ pé. tẹ́ẹ̀rí mm. ibi dé dúró yìí kò bẹ́ẹ̀ ṣe sọ àtìgbé àtomi sẹ́gun pé kéèyàn wá tiẹ̀ wá lọ ṣe ẹyin àti àtàtà tí gbogbo ẹ̀ kó lóròró lórí kéèyàn máa wò kó gbé búrẹ́dì lọ́wọ́ kó má lè jẹ ẹmọ̀ fáìsàn kan tó nìyẹn. Hmm. so kéèyàn máa wo kéèyàn máa wo gbogbo tibí tibí tibí kó máa lọ kó máa bọ̀ kó máa ṣàpọ̀lọ́ kó máa ṣàpọ̀bọ̀ kó wá kó wá dojú ẹ lórí ètè eré ọba kàní kó dojú ẹ lórí. ẹ ẹ kó máa ṣe ojú ẹ lórí ètè ò bá <laughs> kọ́ jọ sùn láàrin God forbid ní ìrùpọ́kùn yẹn máa máa rọrùn sùn tí yóò máa hmm. ẹ̀ bèrè bóyá ó rọrùn sùn. Hmm. kí ni kò ṣe kí ni kò ṣe kí ni kò ṣe. ọ̀dọ̀ yẹn náà ni ó padà sí yóò hmm. padà sọ̀dọ̀ yẹn gbẹ̀yìn ni. ẹ̀wọ̀n kí wọ́n ní pé ọmọdé bá peku tó bá dajẹ́ tó bá pẹ kinní kan tó bá ti pọ̀rọ̀ gidigba yóò gbé lọlé lọ báwọn òbí ẹ ìyá rẹ tó ní kó má fi ọmọbìnrin ẹ níjọ àtẹyìn àná kó lọ padà àtẹyẹ ẹ hmm. lẹ́yìn ọdún mọ́kànlá má lẹ ń pè kò dẹ tí ì sí solution títí dì sí i kó lọ bá yẹ kó bẹ pé ó dáa kí ni solution tí ìyá ẹ bá ti tí ìyá ẹ bá ti sọ fún ah. ìdí ẹ bá ti sọ fún òun ni kó hmm. gbọ́. nígbà tí àpòláàgì àpòláàgì tọ́bọ̀ wá di sẹ́pẹ́ àpòláàgì tọ́bọ̀ wá di ẹ ẹ kó kéèyàn wá wà nílé kó kó wá máa rí oríṣiríṣi bọ̀rọ̀kọ̀tọ̀ bọ̀rọ̀kọ̀tọ̀ ntọ́ ọ̀fẹ́ ntọ́ ọ̀fẹ́ ntọ́ ọ̀fẹ́ ìmọ̀ràn rẹ àti gbọ́ tó wí tiwájú lágbà àgbọ̀tẹ́yìn. torí mm. ọ̀rọ̀ mi. ẹ jẹ́ àlọ́. ọjọ́ bí eré kì í ṣeré ọjọ́ bí àwàdà kì í ṣàwàdà. gbogbo abiyamọ tí ń gbára ta lọ́tún lọ́sì ń dùn wá náà. gbọ́dọ̀ wá fà léra pátápátá tẹnitọ́ lọ́rọ̀ ó fi ríra rẹ̀ bíi pé the end nìyẹn. gbogbo ìgbésẹ̀ tí wọ́n ní ẹgbẹ́ ọ̀nkú ẹ ti gbọ́ gbogbo ìlànà tí wọ́n là kalẹ̀ ẹ ti gbọ́ gbogbo àtẹ̀jíṣẹ́ tán fi ṣọwọ́ máa sẹ́ǹdẹ̀ sí lórí fóònù yín sms gbogbo tí ń bẹ ní Facebook ẹ lọ kà á ẹ tún ètò yìí gbọ́ ẹ tún gbọ́ ẹ gbọ́ ẹ gbọ́ lórí Facebook ẹ tún gbọ́ ẹ tún gbọ́ kẹ wá mọ ìgbésẹ̀ wò lẹ fẹ́ gbé láwọn ọ̀tọ̀ yín sọnù àṣà bí n ṣe ń bẹ nínú ìwé mímọ́ alukuran àbí táwọn ẹlẹ́sìn Islam máa ń wí wọn éèdì náà ṣe ráńtà lè ṣàkíyìmọ̀ ọba fínimọ̀nà lọ́lọ́run yóò tọ́ yín sọ́nà lágbára ọlọ́run yóò jẹ́ bọ́ ogun yẹn ó ṣẹ́ ìlákọ̀ padà sí ìlákọ̀ apẹ́nà ọ̀gbìn ó padà sí apẹ́nà ọlọ́run ó gbàgbára lọ́wọ́ èsàn èsàn tí ò ṣe é jẹun kankan máa lọ lúrú mọ́ bẹ́ẹ̀ ni yóò kó sáwọn alágbára nínú pẹ̀lú ẹ̀rọ náà àbáyọ ẹ̀ bá láàánú yín pàdé ogún ọ̀sẹ̀ àpọ̀n òpin gbogbo àwa tá a dá sí náà ogún yẹn ò ní ṣẹ́ lọ́dọ̀ yín kó ṣàbàsára wa sára ọmọ wa sára ọkọ jẹ́ a máa lọ kí lẹ́yìn náà ní tó dàbí tó fẹ́ jẹ́ kí ilé yín ọmọ rú gbùdùgbùdù tó dàbí òkè ṣòro tẹ́ ẹ nílò kó di pẹ̀tẹ́lẹ̀ gbóná tẹ́ ẹ fi ó tutù nínú ẹbí yín látọ̀dọ̀ bọ̀dá orí ti ṣọkọ yín ni àbí látọ̀dọ̀ ìyàwó ti ṣe ọrùn yín ẹ má tọwọ́ tí ń dùn yín bàbí aṣọ kọ́ mọ́ bá a jẹra o ẹ má bọ̀ lórí ètò múlẹ́rọ̀ àwọn ọ̀jọ̀gbọ́n ń bẹ ń kalẹ̀ ọlọ́run ń bẹ ń kalẹ̀. tọ́ ẹ pé orí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ zero eight zero two three three three one six one eight zero eight zero two three three three one six one eight ìyẹn Waheed Lumaka pírẹsẹ́ńtà ẹ̀rí ẹ̀mí ọ̀run rẹ̀ Dr. Olùtayọ̀ Fálétí Òkèlọ́lá mọ́mí jí o mọ́mí jp ẹ mi mí náà sójú òpó zero nine zero one seven six 56297 090 56297 bá fẹ́ wá bá wa lálejò ẹ wá Monday tàbí Wednesday wọ́n sì lè kọ̀wé ṣọwọ́ pẹ̀lú lórúkọ àwọn tá a jọ ṣètò tó fi dùn tí gbogbo wọn fi kàn sí i ìwà akẹ́sọ̀jẹ́ àbí àmbẹ́ ń bí. olówó ń bọ̀ wá. a tó pàdé tó bá di jọ́ mẹ́jọ láti mú àkọ́tọ̀ ètò múlẹ́rọ́ wá àmọ́ mi ò tí ì kúrò lọ́dọ̀ yín o àmọ́ yín kúrò ń bẹ́ o ìjà àbálẹ̀ ìròyìn ń bọ̀ títí jọ́ mẹ́jọ tí tuntun ètò múlẹ́rọ́ gòrí àtẹ Dr. Olútáyọ̀ Fálétí Òkèlọ́lá mọ́mí jí mọ́mí JP káfíńrì pàdé. olókùnrin.

sẹ́ni tó dàbí rẹ̀ no one like you. es papilar. Fresh 105.9 FM. Professionalism nurtured by experience. Good morning. You are listening to Fresh 105.9 FM, Ibadan. Please listen to this personal paid announcement. Tai Sholarin University of Education Secondary School, a demonstration school of the Premier University of Education in Nigeria, located in Ijebu-Ode, Ogun State, is a robust and serene environment for teaching and learning with standard boarding facilities. This is exemplified by the excellent performances of our students in external examinations. Taswet Secondary School is your best choice. A trial will convince you. Entrance examination forms into JSS1, JSS2, and the SS1 2022/2023 session are available online via http slash southwest.edu.times.net. Any difficulty in online registration, contact 070 3331 0365. Again, 070 3331 0365 within the hours of 8 a.m. to 4 p.m. daily. Examination date Wednesday, 28th April 2022. Announcer Management.

Dear smart moms and grandmas, thank you for nourishing a generation of strong and smart kids with breakfast plus Peak 456 growing up milk fortified with DHA. Happy Mother's Day. Grow up strong and smart with Peak 456 growing up milk every day. Everyone is proud of the doctor I've become. I'm grateful to a lot of people, but especially for basketball and the grit I built as I learned the sport. The rejections taught me to keep fighting. The long hours taught me discipline. Knockdowns taught me to bounce back, and those unexpected victories that taught me never to give up. Nourish and energize your kids with Milo Active Go to help them succeed in sports because the grit they learn in sports, they keep for life. Milo, energy to go further. Milo! Dear smart moms and grandmas, thank you for nourishing a generation of strong and smart kids with breakfast plus Peak 456 growing up milk fortified with DHA. Happy Mother's Day. Grow up strong and smart with Peak 456 growing up milk every day. ìyá mi ọ̀wọ́n tó nífẹ̀ẹ́ mi ní gbogbo ìgbà ẹlẹ́mìí ìdáríjì oníwà pẹ̀lẹ́ tó ń dáàbò bò mí èyí lọ́jọ́ arinrin rẹ̀ láti gbé òṣùbà fún ọ àwa ní ti shoprite ṣe àrídájú wípé gbogbo nǹkan èlò láti ní láìṣẹ́ kan kù láti jẹ́ kí ọjọ́ rẹ jẹ́ ọjọ́ àkànṣe pàtàkì gẹ́gẹ́ bí irú èèyàn tí wọ́n náà jẹ́ ẹ jẹ́ kí mother's day jẹ́ ọjọ́ kan tá ó máa rántí pẹ̀lú nǹkan tá ò shoprite shoprite ìdíyelé tó ṣe é fọkàn tán ní gbogbo ìgbà. ìdíyelé tó ṣe fọkàn tán Dear smart moms and grandmas, thank you for nourishing a generation of strong and smart kids with breakfast plus Big 456 growing up milk fortified with DHA. Happy Mother's Day. Grow up strong and smart with Peak 456 growing up milk every day. Fresh 105.9 FM. Professionalism nurtured by experience. professionalism nurtured by experience. Fresh 105.9 FM. Professionalism nurtured by experience.